أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم الحمد لله والصلاة والسلام على رسول الله سيد الأولين والآخرين وإمام المرسلين وعلى آله وصحابه وجميع من والاه بإحسان إلى يوم الدين مع بعض إخوة الإيمان أقول لكم السلام عليكم ورحمة الله وبركاته. وعليكم السلام ورحمة الله وبركاته. ọlọ́ọ̀bá tí a dúpẹ́ fún òun náà ni ọba àṣọ a ń dúpẹ́ fọ́lọ́ ọba yìí látara àwọn oore èyí tí ó ṣe fún wa ó bẹ́ẹ̀ mú oore èyí tí a mọ̀ àti èyí tí àmà tí ọlọ́ọ̀bà nìkan láì sí oṣù fún wa. Àwọn abẹ́ ìlú títí àwọn ọmọ nǹkan lọ́gbà ọ̀rọ̀ tẹ́lá orúkọ ọlọ́ọ̀bà ìṣẹ́ ọlọ́ọ̀bà ló ṣe. Àwọn abẹ́ ọlọ́ọ̀bà nìkan láti bá wa kẹ́ àdàbí àwọn sọ áàbà lọ́gbà ọ̀kẹ́ wọn. Àti gbogbo àwọn ẹni tí wọ́n lè ọlọ́ọ̀bà àlùkòwàtà ìmọ̀ gẹ́gẹ́ bí àlàyé ọ̀rọ̀ tí a bẹ̀rẹ̀ fún wa nípa fílà wa tí à ń kà fún wa tọ̀lẹ́kù sọ̀lẹ́hìn fílà ọ̀bìn àlùmí tí àfa wa tí a kà si àwàhí abdulsalam bá ní ìdí wọn kọ. abala mi tí abẹ́ òun náà ni à ń ṣàlàyé fún wa fọ́tù ìfòdó ọlá èyí tó ń bẹ fún ìmáṣe àdùàlá báà bá gbàgbé lábára ọ̀rọ̀ yìí à ń ṣàlàyé fún wa yí pé ẹ̀rí ìmáṣe àdùàlá nínú àwọn ọlá àkọ́kọ́ èyí tó ń bẹ fún ká máa ṣe òun náà ni wípé alùlùgbò aláàmọ̀tún lè mùsùlùmí na ìyá ọ̀nà ìyá àbá àríyìnbá ṣàlọ́lá tá a sọ yìí ó jẹ́ àmì kan èyí tá a fi dá mùsùlùmí mà ní ọjọ́ gbèdé àlàkìyàmà eléyìí ó jẹ́ ọ̀rọ̀ kan a mọ́ wálé ní orí láti máa ṣàlàyé fún wa ìdí tí Muhammad sọ̀làsọ́là tí a bá fi fa àgbóyọ̀ yíyọ. rí èyí tí ó ń bẹ fún ìmáṣe àtọ̀àlá àwọn àlùfáà ní àlùkòdó owó ṣílè yàtọ̀ lè mọ́ pé àlùkòdó owó ṣílè yàtọ̀ lè mọ́ pé wọ́n ní ẹ̀rí ìmáṣe àtọ̀àlá àdúrà ti ṣe èyí ṣílè yàtọ̀ lè ní kí láà pè ní ṣílè yà ìtumọ̀ rẹ̀ ní wípé kí a bẹ́jẹ̀ náà ẹ̀ṣọ́ òun ni àdúrà ló padà jẹ́ fún mú mẹ́ni ìtàǹpé ní ṣíríà ni ìtàǹpé ẹgbà pàápàá lè ṣe ní o sọmọ́fi sí ọrùn láǹpé ní ṣe ní o láǹpé ní ṣíríà àbí ìtọ́lẹ̀ ìbọ̀ sọmọ́pé jẹ́rìí ìmọ̀ kan wọ̀ sí ọrùn débè àbíkọ́ wọ̀ sí ọwọ́ àbíkọ́ sí sí èsì so kọ́lọ́pẹ̀ ní ẹgbà náà nìyẹn ẹ̀ṣọ́ ah, náà kílẹ̀ rí ọ̀rọ̀ yìí òun náà ni hadith àpá àwọn muslim tí àpá àwọn wọ́n gbé jáde wọ́n ní kọ́ọ̀lá tẹ̀lé ìtukọ̀ ní ibi tẹ̀lé ìtú kọ̀lí ibi wọ́n ní àwọn gbọ́ sí ọ̀rẹ́ àwọn kọ̀lí ibi tí wọ́n sọ ń bí òun náà tẹ̀lé ìwà tí a rẹ̀ tó wà fún sọ̀tún láti sọ̀bá yìí pé ìyàkó orí sọ́nà ti sọ̀bá yìí pé tẹ́bù ní kólì ìlìyà àrẹ́bì ní tẹ́bù ní kólì ìlìyà tó ní mú tẹ́bù ní kú tẹ́bù ní kólì ìlìyà tó nílẹ̀ tó pè àìsù ìyẹ́bù ní kólì kòdó wọ́n lè mẹ́tò wa Muhammad sọ̀lá àrẹ́bì ní ẹ̀rí ọ̀ṣọ́ mọ́mì ní ẹ̀gbà mọ́mì ní àbẹ́bí ẹ̀rí ẹ̀dà mú mi ní yóò máa di ògóńgó nínú àìsù dẹ́rù ní polìmùdù ní gbogbo ní tí àbùwàlá tó bá ṣe gbogbo tó bá dé ní gbogbo dáadáa láti gbogbo ní ara èèyàn sí òun náà ni ẹ̀gbà sí múmi ní bá lò kò yé nìsí òun náà ni ẹ̀gbà tí mùsùlùmá ṣe kí ni o tó bá lò bẹ́ẹ̀ náà ni mùsùlùmá kò lára èyí tọ́mátì wo àbàdà tó bá ṣe à ń fọwọ́ àbẹ́ẹ̀kọ́ ibi tí a máa fọwọ́ dé bẹ́ẹ̀ náà ni ibẹ̀ ni ẹ̀gbà tí múmi yóò ṣe kí ni o tí olùkẹ́ ṣe kí ni o ibẹ̀ ni ó dé à ń fọ orí àbẹ́ẹ̀kọ́ bẹ́ẹ̀ náà ni ẹsẹ̀ wọ́n ní bẹ́ẹ̀ náà ni ẹ̀gbà yóò ṣe kí ni o yóò ṣe dé òkú ogbó lára mú ìtumọ̀ ní pé ọ̀ṣọ́ mú mi ní sáàlìkì àbá ìbára àbá ti lára náà ló ṣe fíni o bẹ́ẹ̀ ni ọdún òṣè fíni o yóò ṣe ṣe ọ̀ṣọ́ fún ní ọjọ́ ìrìnàjì àbá eléyìí túmọ̀ sí pé ajá fi pé ìmá ṣe àbùhàlá yóò máa fi kí o yóò padà bí ọ̀ṣọ́ fún dáadé o fún lónìí Ìyìn ah, tí ọlá èyí tó rẹ fún àjò àlá, òun náà ni àlùkùtù wọ́n ní àbàlá bẹ̀rí yóò, Lúkà fúrù zùnú bẹ, wẹ̀yẹ́ fún àkọ́ ẹ̀ wọ́n ní bákan náà ṣẹ̀rí àjò àlá, wọ́n máa fi ń ha ẹ̀ṣẹ̀, wọ́n máa fi ń ha kó fún yẹn. Bákan náà, àjò àlá yìí, wọ́n máa fi ń pa ìṣẹ̀lẹ̀ fún yẹn sílẹ̀ ní ọ̀rọ̀ yìí òun náà ni ọ̀rọ̀ àdìsí àfọwà Uthman bin Affan èyí tí wọ́n gbàdá wọ́n gbà wọ́n tọ́jú wa Muhammad sallallahu alaihi wasallam wọ́n dàgbé ti sọ yìí pé máa ń sàwá jọ ha àdẹ́bì ní ẹnikẹ́ni tó bá ṣe àbùwàlá fa á sára lóko fún a onítọ̀ òun fi ní ó ṣe àdọ́lá ìdáadáa ó ṣe àbùwàlá nígbà tó wọ́n ṣàlàyé ó tún wá sọ̀rọ̀ náà sílé o ó ṣe dáadáa àdẹ́bí ní kárọ̀jà kàtọ̀yáhù ní jásádì yìí àtà tákòrújà ní táàtì àzùfáàrì adẹ́bí kàtọ̀ sọ rí pé ṣe rí ọ̀rọ̀ á tún ṣe dáadáa ẹ̀ gbàtúṣàdọ̀lá tó tún wá ṣe àdọ̀lá náà dáadáa àdẹ́bí ní kárọ̀dá àtọ̀yá òmí jàgbàdì wọ́n ní ẹ̀ṣẹ̀ èyí tó bá fi sínú èyí tó bá dá bí omi ṣe máa kán láàrin rẹ̀ tó ṣe máa ń bọ́ lára bàbá bá fọ àwọn ìpara náà ṣe yóò tá à ń fọ bẹ́ẹ̀ náà ni ẹ̀ṣẹ̀ ṣe máa ṣe kí yóò ṣe ṣe máa dánú kó lára bẹ́ẹ̀ lẹ̀ṣẹ̀ méjì ṣe yóò ṣe ṣe máa kó ní ara rẹ̀. àlejò wa ní àtàkọ́tù mìntáàtì àfáàrí yìí débi wípé ẹ̀jẹ̀ wọ́n máa kó lẹ́rẹ̀ ibi tí wọ́n máa kó lẹ́rẹ̀ náà ni bí èdè sí ẹ̀ẹ̀ oríṣi máa ń ṣàn lára láti fi èkán sí ilẹ̀ bẹ́ẹ̀ náà ni ẹ̀jẹ̀ wọ́n máa gba abẹ́ gbogbo o tó bá ti láti wá ní pé nínú alá èyí tó fún ọmọdé ni pé ọlọ́run ní kàfàrà fún ẹ̀ṣẹ̀ bákan náà ló máa ṣe kí ni ó ọlọ́run fi pa ẹ̀ṣẹ̀ rẹ̀ ó túmọ̀ sí pé bí wọ́n ṣàlàyé ní ìsìn èyí tó fọwọ́ dá ó ti bá wọn lọ nígbà tó fọwọ́ yẹn èyí tó fojú dá ó ti bá ojú lọ́gbà tó fọ ojú yẹn èyí tó fetí dá ó ti bá etí lọ́gbà tó fọ etí yẹn èyí tó fi ẹsẹ̀ dá ó ti dá lọ́gbà tó kí ni ó tó fọ ẹsẹ̀ yẹn. ó ti dá sí pé àwọn ẹ̀sẹ̀ tó wá ń sọ yìí o òun náà ni àwọn ìṣẹ̀ kéékèèké àwọn ìṣẹ̀ kéékèèké àwọn ìṣẹ̀ kéékèèké èyí tí ẹ bá dá ọlọ́mọ ṣe kí ni o ọlọ́mọ fi àdùn aláṣẹ kí ni o ó máa fi mọ kúrò ní ibẹ̀ fún yàn àbí ọlọ́mọ aláṣẹ subhanahu wa ta'ala èyí tí a sọ yìí ní alẹ́ yìí kí ọlọ́mọ ìṣẹ̀lá tó fi sí ó fi sí ìtànà àtàlá ti ẹnì kọ̀ọ̀kan wa kó wá ṣe ní oore fún aláyé àti ní ọdún ìlànà kìíyàmà أقول قول هذا عزب الولد والسلام عليكم ورحمة الله وبركاته وصلى الله على محمد وعلى آله وصحابه وسلم تسليما كثيرا أقول لك السلام عليكم ورحمة الله وبركاته